وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد آمين. وبارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد الحمد لله عم بيلون وبا pẹ̀lú àánú ẹ̀ àti wípé kó fi ìbùkún sí àwọn ìpàdé èyí tí ó jẹ́ ìpàdé tuntun tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú wa nínú ètò wa ìtàǹpé ní ètò Iqra hmm. ètò ìtọ́já sí wípé à ń fi wá ìsúnmọ́ ọlọ́wọ́n ọba aláàánú jùlọ àwátá fẹ́ máa sọ̀rọ̀ níbẹ̀ àti gbogbo àwátá àjọ kúrawájọ sínú stúdíò tá fẹ́ máa gbé ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba jáde tààdẹ̀ fẹ́ máa gbé ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu máa gbé lárugẹ sáyé àníyàn kan yí pé a ń fi ìjókòó yìí àfi ń wá ojú rere ọlọ́run ọba ni àfẹ́ máa sọ díẹ̀ nínú àwọn díẹ̀ tí ọlọ́run ọba tó fún wa mọ̀ nínú mímọ̀ ẹ̀sìn Islam láti fi lè gba àwọn èèyàn lẹ̀ kúrò níbi àìmọ̀ kan hmm. lọ síbi ìmọ̀ hmm. láti gba àwọn èèyàn kúrò níbi ẹbọ ṣíṣe àti bídá lọ síbi tawhid àti sunna nabi sallallahu alaihi wasallam láti lè ṣàlàyé kí ni torí tí ọlọ́wọ́ bá fi dáwà ẹ̀dẹ́ ènìyàn sórí ilẹ̀ ayé kí ló fà tá fi wá sáyé hmm. torí pé àwa ènìyàn tí a dáwà sórí ilẹ̀ ayé yìí ọlọ́run dáwà nítorí nǹkan kan ṣùgbọ́n àwa ẹ̀dẹ́ ènìyàn nígbà dáyé tán nǹkan tọ́lọ́wọ́n ọba ọ̀dáwà la focus hmm. ládẹ̀ mójútó hmm. bẹ́ẹ̀ ni báwa ti ń súnmọ́ ọlọ́run ọba bá ti ń wá ìsúnmọ́ láti máa ṣàlàyé ẹ̀sìn islam àwọn sẹ̀ríà tí ànábì wa mú wá sallallahu alaihi wasallam bá ti ń fi ń wá ìsúnmọ́ ọlọ́wọ́n ọba yìí bẹ́ẹ̀ náà ni mo gbà wípé gbogbo ẹ̀yin olùgbọ́ mi tí ẹ̀ ń gbọ́ mi báyìí tẹ́ jẹ́ ni ìbùkún tẹ́ jẹ́ ni olóríire ẹ̀yin èèyàn ẹ̀ ń gbọ́ láti fi wá ojú rere ọlọ́run ọba ni mo wá ń bẹ ọlọ́run ọba aláàánú jùlọ wípé kó fi gbogbo èròǹgbà yín kò fi lè yín lọ́wọ́ èròǹgbà méjì náà ni kò ju méjì náà lọ táyé àti tọ̀run èròǹgbà yín láyé onáà ní pípẹ́ ayé ọlọ́run ọba gbogbo tẹ́ ń gbọ́ mi báyìí ayé lẹ́lò ẹni tó yẹ pé gbèsè ayé rẹ̀ ọ̀rọ̀rùn tẹ́lẹ̀ kó tó máa gbọ́ wa yìí bó ṣe ń gbọ́ wa yìí à ń ṣe àdúrà fún ọlọ́run ọba kó jẹ́ kó rọrùn fún ẹ bákan náà ẹlẹ́ẹ̀kejì ó náà ní orí ọ̀run ó náà ní orí àlàáhírọ̀ orí tá lọ dé bá ta bá kúrò láyé tán eléyìí náà à ń bẹ lọ́wọ́ ọba kó fún gbogbo wa lélẹ̀ yẹn náà méjèèjì náà lọ àlẹ́gbẹ̀wà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní àdúrà tó lágbára jù tó kó gbogbo orí ayé àti tọ̀run dání òun náà ni Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban òun náà ni ayà yìí tó jẹ́ sí pé àdúrà ayé mẹ́mẹ́ bẹ́ẹ̀ náà ni àdúrà gbọ́dọ̀ jẹ́ kí kánú méjèèjì kò kó báyẹ̀ kéèjì hmm. méjèèjì kó máa wà lọ́dọ̀ mùsùlùmí hmm. náà ni ṣẹ̀ríà ìsìláàmù mú wá ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nínú ètò yìí mo gbà pẹ́yìn náà fi gbígbọ́ tẹ́ ń gbọ́ yìí ẹ fi ń wá àsùnmọ́ ọlọ́run ọba aláàánú tó lọ ṣùgbọ́n ẹ lọ́mọ o bẹ́ẹ̀ tí ń gbọ́ yìí kọ̀ọ̀rán o kọ̀ọ̀rán tán o ó dìgbà tẹ́ ẹ bá tó lo tẹ́ ẹ bá ń gbọ́ nígbà o tẹ́ ẹ bá ń gbọ́ tẹ́ ẹ bá lò gbèsè má gbèsè lẹ́ńjẹ́ o bẹ́ẹ̀ bá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba tẹ́ ẹ tẹ́ ti gbọ́ yí tẹ́ bá tẹ́lé ẹ̀lọ ọmọ pẹ́ ń jẹ gbèsè ní ẹ̀hùn hmm. nípa báyìí ìgbàwó lọ́wà dé olóríire tán ìwẹ́ tó ń gbọ́ mi ẹni àpọ́nlé ìgbàwó lọ́ dé olóríire tán òun náà nígbà tó bá tẹ̀lé àwọn nǹkan tó bá ń gbọ́ nínú àwọn ètò èyí tó jẹ mọ́ pé wọ́n ní ọlọ́run ọba sọ tí wọ́n dẹ̀ wípé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbé kalẹ̀ fún wa tó bá ti wá wà nínú ẹni tí ń lo àwọn nǹkan tó ń gbọ́ ní dáadáa àwọn wọ̀nyí a lè máa fọwọ́sọ̀yà fún ọ wípé ìwọ ló jèrè lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ẹnikẹ́ni tó bá jèrè lọ́dọ̀ ọlọ́wọ́n ọba àti jèrè lọ́dọ̀ ọmọ ẹ̀dá dáma kò ní ṣòro fún bá bẹ́ẹ̀nìkan bá ń kíbò ṣùgbọ́n sọ́ọ̀tì ẹbí léèrè pé bóyá sọ́ọ̀tì lọ́dọ̀ ọlọ́wọ́n ọba tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ́fà oníṣòwò wọ́n máa pariwo pé wọ́n ọ̀tà wọ́n ọ̀tà ọ̀tà lọ́dọ̀ ọlọ́wọ́n ọba tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ ń bá tà lọ́dọ̀ ọlọ́wọ́n ọba yóò tà láyé ẹ̀ ń tọ́ bá jèrè lọ́dọ̀ ọlọ́wọ́n ọba òun náà lẹ́tọ̀ọ́ pé kó jèrè lọ́dọ̀ ọmọ ẹ̀dá ènìyàn mm. torí pé àti jèrè lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ló lágbára jù àti jèrè lọ́dọ̀ ọmọ ẹ̀dá ádámà kò le rárá gbogbo ẹnikẹ́ni tí bá ń wá nǹkan kan lọ́dọ̀ ọmọ ẹ̀dá ènìyàn kọ́kọ́ ṣètò ọlọ́wọ́n ọba fún bákan náà ẹnikẹ́ni tí ó ti wá tẹ̀lé àwọn nǹkan tí ń gbọ́wọ̀n wọ̀nyí ẹ̀rọ ọmọ pẹ̀lú wa rẹ̀ nínú ẹni tó sọ́ọ̀tì láwọn àkáǹtì ẹ̀ sí mm, mm, mm. ẹ̀rọ ọmọ yìí pé ká gbọ́ ká tẹ̀lé òun náà ní oríire wà ń bẹ̀ fún wa ọlọ́run bá jẹ́rìí sínú sọ́tún nìta àyà 46 ọlọ́run bá jẹ́rìí sínú sọ́tún nìta àyà 46 mọ́gbàgbé olùgbọ́ mi tí mo fẹ́ sọ nílẹ̀ fọ́nù àyà yìí òun náà ní wípé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

tí wọ́n á gbọ́ tán tí wọ́n sì pa gbọ́ lásán àgbọ́gbọ́n tí nù bí ewúrẹ́ tí máa ń gbọ́rọ̀ tí ọgbọ́n tí ẹ̀ pàlàpàlà tó sì lọ kọ̀gbọ́ nìyẹn o àwọn ẹ̀dẹ́ ènìyàn kan ń bẹ ewúrẹ́ san jù wọ́n lọ bọ́ bá ti ká ìsá àwọn ẹ̀dẹ́ ènìyàn kan kò ní dáhùn o mọ́tọ́ bá sọ̀rọ̀ fún àwọn ẹ̀dẹ́ ènìyàn náà kò tún ní gbọ́ ẹni pé mm-hmm. ọ sọ̀rọ̀ fún kọ̀gbọ́ o ti ká ìfún kọ̀gbọ́ hmm. ẹ̀ta fi lé ewúrẹ́ san jù wọ́n lọ ni pé tọ́ bá sọ pé ọ bá sọ̀rọ̀ fún ewúrẹ́ tí ọba gbọ́ tọ́ bá sọ ká ìfún yọ́ gbà bí ò ní gbọ́ yọ́ gbà àti pé àwọn ewúrẹ́ gbọ́n wọ́n nílà ká ìjà àwọn ẹ̀dẹ́ ènìyàn kan lọ hmm. ọlọ́mọba ní tó bá jẹ́ sí pé ńgbà tẹ́ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba ẹ̀gbọ́ lágbọ̀gbọ́n tínú wa àtàrà ẹ̀tẹ̀lé ẹ sì gbọ́ ẹ̀tẹ̀lé irú yìí làkàrà khayran lahum wa aqwam tẹ́ bá gbọ́ tẹ̀tẹ̀lé ní kì bá lóore fún tí ń bọ́ra ànábì tí sì ń tẹ̀lé ìjọba ń ta lórí ń bẹ́nu gbèsè ayé ìwọ̀nìkan ọ̀nàwọ̀ ẹ̀sẹ̀ tí wọ́n bá ní ta ní olórí láyé tí ó tún lórí lọ́run òun náà lẹ́ni tí ń gbọ́ ọ̀rọ̀ lọ́run tí ń gbọ́ra ànábì tí ó dẹ̀ tẹ̀lé nàám mm-hmm. eléyìí àyà kan nù ní suratul nisa fọ́tíṣẹ́ ẹjọ́ ká tún padà lọ ọlọ́run ọba sọ pé yá ayyuhalladhina amanu ati'u Allaha wa rasulahu wa la tawallaw anhu wa antum tasma'un. Oh, you believe, obey Allah and his messenger and turn not away from him while you are hearing. Ṣé bá ti ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì ẹ tẹ̀lé tí ẹ má kọ sí ikún sí ọ̀rọ̀ ọlọ́run ọba àti ọ̀rọ̀ ànábì Muhammad. Wala takunu kalladhina qalu sami'na wa hum la yasma'un. And be not like those who say we have heard but they hear not wọ́n ní ẹmọ́ dàbẹ̀ gẹ́gẹ́ bí àwọn èèyàn kan tí wọ́n ń gbọ́ tí wọ́n lò wà hún láàyà sí máa àwọn ìtumọ̀ ní pé wọ́n lò ẹmọ́ dàbẹ̀ gẹ́gẹ́ bí àwọn kan tí wọ́n ń gbọ́ ṣùgbọ́n tí wọ́n tẹ̀lé Inna sharra dawabi inda Allahi summul bukmul ladhina la ya'qilun Verily, the worst of moving living creatures with Allah are the deaf and the dumb who understand not. àwọn méjèèjì wọn wọ̀nyí òun náà ni wọ́n fi àwọn tí wọ́n bá ń gbọ́rọ̀ ọlọ́wọ́n ọba tàbá ń gbọ́rọ̀ ànábì tí wọ́n fi jẹ́ fún sọ́lọ́wọ́ tí wọ́n wá lò wọ́n fi kìí ṣe ìwọ odi tó ń gbọ́ mi ní ọmọ bá wí o hmm. ìwọ odi tó ń gbọ́rọ̀ ọlọ́run tó ń gbọ́rọ̀ ànẹ́bí tó ń fọ́lù rẹ̀ onílàkáyè ní ọ́ ìwọ ayáyá ìwọ kí ń bá wí o hmm. ayáyá ń bẹ nínú àwọn ẹ̀dẹ́ ènìyàn tí ń sọ̀rọ̀ hmm. odi ń bẹ nínú àwọn ẹ̀dẹ́ ènìyàn tí tí ń gbọ́rọ̀ ṣùgbọ́n tí ọba ti gbọ́rọ̀ ọlọ́run ọba bàbá bá gbọ́ tí ọba tẹ̀lé ẹ lọ sọ fún pé òdì nìwọ̀ yẹn ni pé gbogbo ẹni tí ọba ti fọ́lọ̀ àṣẹ ọlọ́run tí ó fọ́lọ̀ àṣẹ ànábì àríṣọ́ra àti wọ̀sẹ̀láàmù tá a bá ròyìn ẹ̀ pé òdì nìwọ̀ yìí kí wọ́n láwọn odi dà ọ̀yẹ̀ kan máa náwó ọ̀yẹ̀ kí wọ́n bá láwọn ayáyá dà tí wọ́n mọ̀ ọ́rùn wọlé lè sọ̀rọ̀ yẹ kọ́mọ náwó ẹ̀sùn kí ọlọ́wọ́ sọ pé asúmùl bukmun ladina la ya'qilun They are deaf and dumb, they do not understand. bẹ́ẹ̀ni báyìí ni ẹ̀yin onílàákàyè ènìyàn ẹ̀yin ẹni ọlá mo tún kí ń káàbọ̀ sínú ètò tá a wà nínú ẹlòmíràn òpin kí ètò kílé léyìí lóko ètò yìí kí lẹ́m̀bó ló ti wá báwo lọ́bẹ̀ ilé náà ni ìpàdé àkọ́kọ́ lórí ètò náà tí lóko ètò náà o náà ni ètò tí wọ́n mímú ẹ̀kù kọ́ máa jẹ́ ìkọ̀rọ̀ kí ni wọ́n ń pè ní ìkọ̀rọ̀ máa kà ẹ̀mbásíkà yóò jò ní mímọ̀ mm-hmm. ẹ ń bá kà tó sì gbọ́ yóò ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ wọ́n sọ fún ọ pé ètò táà gbọ́dọ̀ kàkà tó débẹ̀ yẹn mm-hmm. ọ̀wọ́n náà tó bá sì ń gbọ́ wa náà ọ máa kọ kọ́ lẹ́nu tá a bá yóò tún lọ máa tún kà padà tẹ̀lé mm-hmm. yìí sọ fún wa pé ètò tá a wí yóò náà ní ètò ìkọ̀rọ̀ ètò yìí àwọn kan tó máa gbọ́n bẹ̀rẹ̀ olùgbọ́ mi jẹ́ sọ díẹ̀ fún àlè sọ́tàn kí ni àkíkà ìsìn gan kí mo pè

bí ọ̀dà gẹ́gẹ́ bí ànábì tó mọ́ wá sallallahu alaihi wasallam nínú ètò yìí ọmọ ọmọ bẹ́sìn islam ṣe wá original ìdè fake ìdè fake báwo la ànábì ti ṣe sallallahu alaihi wasallam báwo lọ lọ́wọ́ bá ṣe pa ànábì láti rẹ̀ a máa mọ̀ ẹgẹ́ bọ́ lọ́wọ́ bá ṣe ti rán ànábì rẹ̀ sallallahu alaihi wasallam ó ní mọ́ islam gẹ́gẹ́ bí ìgbàsígbé wa hmm. ìgbàgbé islam wa ọba délù kan ní ìṣẹ́ ọba lẹ́sìn ìsìláàmù ti wọn ọba hmm. tún délù mi ọba ah, lẹ́sìn ha sánàbí wá yàtọ̀ síra wọn ní kọ́ hmm. yàtọ̀ ìyẹn fi yé wa yí pé ibi tí ẹ̀sìn ti wá sọ́dọ̀ àwọn ìlú tí gbogbo ẹ̀ ti takora wọn kì í sojú kan náà nìyẹn hmm. bó wá lẹ̀sìn ti wá Muhammad a máa mà nínú ètò yìí ojúlówó ẹ̀sìn Islam kí ni mo pé ojúlówó ẹ̀sìn Islam èyí tọ́lọ́run ọba ròyìn inú sọ́tà Al-Imran àyà إن الدين عند الله الإسلام Truly, the religion with Allah is Islam. Àwọn náà wá ayà yẹn bó sì mọ́ níwọ̀n báyìí. Hmm. Ọlọ́run bá sọ pé lọ́wọ́ mọ̀ dájú sáká ipé ẹ̀sìn gangan gangan gan. Hmm. Àdínú bẹ́ẹ̀ ẹ̀nà ni ìyàláyà àwọn ẹ̀sìn. Hmm. Ẹ̀sìn tá a lè pè lẹ́sìn gan. Àwọn ẹ̀sìn pọ̀ ṣùgbọ́n ẹ̀sìn gidi tá a mọ̀ pé ojúlówó ẹ̀sìn nìyí tó jẹ́ sí pé ọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run gan gbà pẹ́sìn ìrípò mm-hmm. ọlọ́run náà ló fi rán àwọn ànábì rẹ̀ mm-hmm. alayhimu salatu wassalam ẹbá ní kí ló kọ mm-hmm. the authentic religion is Islam ẹ̀sìn tí ó wà lọ́dọ̀ ọlọ́run ọba òun náà láàmà ṣàlàyé fún wa nínú ẹ̀sìn mẹ́lọ́dọ̀ àfáà báyìí ṣe ò báyìí ìmọ̀lò báyìí ẹ̀sìn mẹ́lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n ẹ̀sìn tí mẹ́lọ́dọ̀ lọ́wọ́ ọba láàmà gbọ́ nínú ètò yìí nínú àwọn kẹjá tó máa gbọ́ nínú ètò yẹn lòbọ́ wá ní àpọ́nlẹ̀ náà ni pé yọ́ máa ṣàlàyé maqam iyyaka na'budu wa iyyaka nasta'in hmm. yọ́ máa ṣàlàyé ààyè hmm. a lè pé ibùbá ibùbá a sì lè pè ní hmm. ipò náà ipò tá a máa fi ròyìn ìyáka náà àbúdú wà ìyáka ọlọ́wọ́ bá sọ náà fún sọ́tọ̀ fàtí àyà kan ọlọ́wọ́ bá sọ pé ìyáka náà àbúdú wà ìyáka nasta'in you alone we worship and you alone we ask for help ìwọ́n náà gbọ́ ìtumọ̀ tí a túnmọ̀ mm-hmm. you alone ìwọ nìkan ṣoṣo la máa you alone we worship ẹwà wí báyìí tó ń pè ìwọ nìkan kan pé ṣoṣo wà mẹ́ ìlóòn ní ṣoṣo ìwọ nìkan ṣoṣo láàmàsìn ó fi yáyé pé kò sí nǹkan kan tó yẹ ká tún ṣèjọsìn fún àyàfi ẹyọ kan ṣoṣo yẹn ta ló ń tọ̀ tọ̀tọ̀ wá dákẹ́ ń bẹ̀ wá iyyaka nasta'in ìwọ nìkan ṣoṣo láàmà kọ́rọ̀ wájì Mm-hmm. and you alone we have prophet. wọ́n nìkan ṣoṣo láàmà gbọ́kànlé mm-hmm. wọ́n nìkan ṣoṣo láàmà kàtọ́dọ̀ rẹ̀ mm-hmm. wọ́n nìkan ṣoṣo láàmà fẹ̀yìntì wọ́n kan soso láàmà képè ní gbogbo tí ń wà nǹkan na wá iyyaka nasta'in makama makama ah, eh, kò sí láti makama lábábá náà mo ti makama yìí ni pé Mm. àbí ká pé rank àbí mm. level tí ọwà ètò yọ́ máa kí àwọn awó lọ́wà ní iyyaka na'budu wa iyyaka nasta'in tí gbogbo mùsùlùmí lọ́wà mẹ́ gbogbo ń sọ̀rọ̀ gbáṣẹ́ lọ pé hmm. I am a doctor ìgbáṣẹ́ wọn ten times lóru lójúmọ́ ìgbé ìyáká ní àbòdù wáyé nígbà tí a rí pété I am a doctor I am a doctor nígbàṣẹ́ wọn ten times tí ó sì kò ní certificate primary lọ́wọ́ yàmọ̀ yàmọ̀ wípé kí ni túmọ̀ I am a doctor tó ń pa ní ẹmọ́ kan márùn-ún ẹni kí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí láyé lóde òní ó yẹ kí wọ́n gba ìyáká ní àbòdù lẹ́nu ẹni tó kọ́ márùn-ún torí pé kò sí fẹ́tọ̀ rẹ̀ yìí ìyáká ní náà wà lọ gbọ́ olùwọ́ mi ìwọ tí ọlọ́run bá bá sàánú tó lò nínú ìgbésí ayé rẹ̀ tó lò màkọ́ọ̀mù iyyaka na'budu lọ fọkàn balẹ̀ wípé o ti gba orí àlìkèyàmù o ti gbà lọ́wọ́ báyìí mm-hmm. ẹni pé ọwọ́ rẹ̀ ti tẹ àlìjánà mm-hmm. ẹni tó ọba ilé practice màkọ́ọ̀mù iyyaka na'budu mm-hmm. ìyẹn ni pé ìwọ mùsùlùmí tó ń gbọ́ mi ìwọ tó sì sí mùsùlùmí náà tó ń gbọ́ mi tó ń rákà bọ́ fẹ́ sí tọ́ bá practice maqam iyyaka na'budu lásán mm-hmm. ẹni pé ìrẹ́ nìkan ṣoṣo láàmà sìn mm-hmm. lọ máa fọwọ́ sọ̀yà yìí pé o ti mú àlìjẹ́nà lọ́wọ́ báyìí bákan náà ẹni tí ọlọ́run bá bá sàánú tọ́ bá ilé practice maqam wa iyyaka nasta'in mm-hmm. irú ẹni bẹ́ẹ̀ náà ká máa sọ fún yí pé o ti fọkàn balẹ̀ kúrò ní gbogbo wàhálà yìí torí pé ọ yíya kan ẹ̀sìn ìwọ lọ́wọ́ ọba nìkan náà ló nínà lọ́wọ́ wa hmm. tí ẹ̀wà rẹ̀ ti gbà bẹ́ẹ̀ tó náà bábá ti ràn yàn lọ́wọ́ kò sí wàhálà ọ̀nà gbogbo nǹkan yọ máa jẹ́ rọrùn fún ẹni tó lọ́wọ́ ọba ọ̀ràn lọ́wọ́ ní máa ṣòro fún ẹmà ní kìíní yẹn ọmọ yìí sì fún púpọ̀ ọlọ́run ràn lọ́wọ́ ni ẹmà ní kìíní yẹn ọmọ yìí sì fún láti ṣe ọlọ́run ọba kọ́ da dábùkátà rẹ̀ tó bá ti ní wá iyyaka nasta'in iyyaka na'budu iyyaka na'budu wa iyyaka nasta'in nasta'in you alone we worship and you alone we ask for help na eléyìí ni nǹkan kejì tí a tún máa gbọ́ nínú ètò yìí ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn nǹkan tí a tún máa gbọ́ nínú ètò yìí òun náà ni pé ètò yìí yóò sọ wá di Hmm. kí ni mo fi ẹ̀yìn bọ́ ẹni náà wọ́n pèsè ẹrú ni wá tẹ́lẹ̀ ní ah, àà ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ẹrú ni àbáyé rẹ̀ hmm. torí pé àfọ́lọ̀ ọlọ́run ọba àti fọ́lọ̀ ọ̀rọ̀ ànẹ́gbọ̀mọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti lè ju àlùkùránì sẹ́gbẹ̀ kan hmm. tó ju súnà sẹ́gbẹ̀ kan tó ní táwọn bàbá ń ṣe lámàṣe wá ṣe lámàṣe ti kọ́là sí èkù kan ní tó bá ṣe pé níta mùká dámù kan lọ́sọ báyìí ní kan lọ́sọ báyìí wàlíyù kan lọ́sọ báyìí ṣéwù kan báyìí lọ́sọ báyìí tọ̀ ikọ̀ kan lọ́sọ ti ló kọ rẹ ẹ̀rù ni ọ ètò yẹ ọ̀sán ọ̀dọ́mọlúwàbí pé a gbọ́dọ̀ jẹ́rú fẹ́ni kankan mm. ọlọ́run nìkan la gbọ́dọ̀ jẹ́rú nígbà wo la máa jẹ́rú fọlọ́run ọba àti fún ànábì rẹ̀ alayhi salatu wassalam ìyẹn ni pé a máa tẹ̀lé àṣẹ tọ́lọ́run ọba bá pàṣẹ náà Al-Qur'an mm. a sì máa tẹ̀lé àṣẹ tánàbí pàṣẹ kì í ṣe pé ẹ̀dá ànábì la jẹ́rú fún ajẹ́ ẹrú fún àṣẹwó àti ànábì sallallahu alaihi wasallam gbogbo ẹnikẹ́ni tó bá ti lè jákọ́ tó bá fẹ́ já okùn ìjẹ́rú kúrò ní ọrùn rẹ̀ mm. àbíkọ́ ọmọ gbọ́rọ̀ ètò báyìí ètò yìí ọmọ ṣàlàyé bówó láti dọmọlúwàbí mm. táà ní máa tẹ̀láwọn àfáà gọ́gọ́gọ́ táà ní máa tẹ̀láwọn ṣéwù bí ẹran táàní máa dàbí àgùntàn táà máa tẹ̀lé wọn bí ẹni tí ó ní láàkáyì hmm. ká padà sínú ọ̀rọ̀ lọ́hùn ká padà sínú ọ̀rọ̀ ẹnikẹ́ni tó bá wá sí báyìí olúwa náà ni ọmọlúwàbí ọlọ́run bá sọ pé wọ́n máa yóò fẹ́ẹ́ ńlá. wọ́n máa yóò fi ìlà wa rasulahu faqad faza fawzan azima. sọ́kìlá azab ayà seventy one faqad faza fawzan azima. ẹnikẹ́ni tó bá tẹ̀lé ọlọ́run ọba tó tún tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó ti jẹ èrè tó jẹ́ sí pé kò sí èrè tó tóbi tó máa láyé. And whosoever obey Allah and his messenger, hmm. he has indeed achieved a great achievement gbogbo tí màá fi jọ́sìn fọ́ lọ́wọ́ ọba hmm. mo gbọ́dọ̀ rẹ́rí ẹnu ọ̀rọ̀ lọ tàbí hmm. kí n rẹ́rí ẹnu ọ̀rọ̀ àyìnbó ọba ti lè ṣe ilé òsì jèrè ló fi jẹ́sí pé alùsùnà jèrè púpọ̀ hmm. bí alùsùnà bá ṣiṣẹ́ ẹyọ kan náfìlà ọ̀pá méjì péré tó bá pírátìsì súnà ànábì ń bẹ tó sì fọ́lọ́ àṣẹ ọlọ́wọ́ ọba ń bẹ èrè tí ó jẹ́ ń bẹ kì í ṣe gbẹgbẹgbẹgbẹ kò sí kọ̀m̀pìà àfáà sí ìwùtọ́wọ́nú alúwa ọlọ́dún méjìlá kò sí kọ̀m̀pìà torí pé Ọlọ́run bá sọ pé fàkọ́dífáàzà فاز فوزا عظيما kí ni ó béèrè yìí fún wa wa man yuti Allah wa rasulahu májẹ̀mú àti jawabu ẹ̀ ló fi jásí pé ìrẹ́ tó ń tẹ̀lé súnà nàbì sallallahu alaihi wasallam wọ́n fẹ́ àsìkò yìí kí ọ kú oríire pé ìwọlẹ̀ ni tó jèrè tó tóbi jù mm. kódà kò jásí pé láti ṣe é pọ̀ mm. díẹ̀díẹ̀ ló ń ṣe díẹ̀díẹ̀ tó ń ṣe yẹn lọ́mọ̀ tó bá jẹ́ bọ́ bá tẹ̀lé àti ọlọ́run tọ́tẹ̀lẹ̀ súnà ànábì lọ́mọ pé ọlọ́run bá ti sọ fún ọ pé ìwọ lẹni tó jèrè tọ́pọ̀ jù hmm. ẹni pé fọkàn rẹ balẹ̀ wọ́n wojú bàbá tó gbé tẹ̀sán máa lọ́wọ́ tó gùn láti àárín tó gùn bí hmm. kìlómítà mẹ́ta hmm. ìgbé àwọn ilé lẹni ọlọ́run ọba àbáwọn tí wọ́n kójọ tí wọ́n ń hó lọ́lọ́run ọba lórí pé hálà hálà hálà hálà mọ́ òkú àwọn ilé lẹni ah. ọlọ́run ọba tí wọ́n sáà ṣe súnà ànábì ń tẹ̀ sọ́lọ́lọ́ lọ́mọ̀ tí ọlọ́mọ̀ bá sọ pé faqad faza fawzan azima he has indeed achieved a great achievement ọlọ́mọ̀ bá lọ́mọ̀ sọ̀rọ̀ ìkàlẹ̀ hmm. great achievement tí president kankan bá sọ orí ilé ìyẹn fún gbọ́mọ̀ tó yẹ ká ti tèrè ànẹ́bì kan bá sọ orí ilé wọ́n balẹ̀ bó wá hmm. ní ètò yìí yóò so ọ́ mọ́ yóò so rẹ olùbọ̀ mi ìwọ mùsùlùmí hmm. tó dúró dáadáa yóò so ọ́ mọ́ nǹkan kàkínní nǹkan náà yóò so ọ́ mọ́ àwọn ẹni ìsíwájú hmm. hmm. àwọn atáǹpẹ̀ lẹ́ni ìsíwájú lọ́dọ̀ tiwa asálàfù sọ̀lẹ̀ yóò dà ọ́ padà lọ́sọ́dọ̀ àwọn sọ̀hábà kò ní jẹ́ kó máa sọ pé nahnu rijalun wa hum rijal jẹ́ máa sọ pé ẹbọ́ ọkùnrin làwọn náà ọkùnrin làwọn náà àfáà ni wọ́n ó jẹ́ àfáà ti ẹ̀láyà náàbí èmi náà jẹ́ àfáà ti èmi náà kò ní jẹ́ ọmọ ṣe báyìí ètò yìí yóò sọ ọmọ àwọn sálàf yóò sọ ọmọ àwọn sàhábà náà àti pákáleke tẹ́bá lọ béèrè tí àwọn àwọ kí ló bí àwọn pákáleke lórílẹ̀ ayé láàrin àwọn mùsùlùmí kí ló bí wàhálà ká máa dà lóru láàrin àwọn mùsùlùmí kí ló bí gbogbo wàhálà ìwọ́de káwọn mùsùlùmí máa ké Allah Allah Allah lórí títí káàkiri kò sí tó dojú pé wọ́n ti já okùn àṣepọ̀ láàrin àwọn àtàwọn sálàfù ní hmm. tí wọ́n ọba já ní mú ní ké báwọn torí báwọn sálàfù òkè bá ní tí hmm. wọ́n àwọn ni wọ́n practice ọ̀rọ̀ ànábì àwọn ni wọ́n practice ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn practice ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bàbá fẹ́ máa bá ti practice ẹ̀sìn àti ká padà sọ́dọ̀ wọn hmm. àwọn ẹni wọ́n sọ fún bá ti ṣe rè bá ti ṣe rè bàbá kọ́ tíọ́rì tàtíọ́rì ní káka Qur'an káka sunna káka tafsir ṣùgbọ́n ọ̀fẹ́ fẹ́ ṣe pàtíkà rẹ̀ ọ padà sọ́dọ̀ wọn lọ́ba ríra rẹ̀ kí wọ́n máa ṣe jù wọn lọ ọ mm. tẹ̀sẹ̀ bọ̀gù padà mm. ẹgbẹ́ báwọn kan ṣe ń tẹ̀sẹ̀ bọ̀gù lásìkò dáwọ̀ nípa báyìí ètò yìí yóò sọ ọmọ àwọn sálàfò wa ọlọ́wọ́n bá jẹ́rìí nù sọ́tún nìsa 115 pé ẹ gbọ́dọ̀ tẹ̀lé ojú ọ̀nà àwọn sọ̀hábà mm. ọlọ́wọ́n bá sọ pé ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا And whoever contradicts and opposes the messenger, after the right path has been shown clearly to him, and follows other than the path the believers will. We shall keep him in the path he has chosen and burn him in hell. What an evil destination. Ọ̀yá tàbí ẹ̀rọ ẹ̀rọ tàbí ilé mọ̀mìnì. Ọlọ́run bá sọ pé ẹnikẹ́ni tó bá ti ń tẹ̀lé ojú ọ̀nà tí kìí sójú ọ̀nà àwọn sálà. Hmm. And follow other than the believers way. Hmm. Lẹ́yìn ìgbà tó ti kọ̀yìn sáànàbì tán sọ́dọ̀ bá wa rẹ̀. Ọkọ̀yìn sáànàbì ó tún kọ̀yìn sáwọn sálà. Hmm, ó ní náà àwọn sálà fún kankan kọ́. Àwa náà ṣéwù wa tọ́kọ̀ à ń kéwù ní sálà fún tiwa. Eh, ṣéwù rẹ̀ wo lọ́kọ̀ ń kéwù tí ń jẹ́ sálà fún? sí òwúrẹ̀ wo ló kẹun kí ó tó lè fi wá Abu Huraira sí hmm. òwúrẹ̀ wo ló kọ́ kí ó tó lè fi wá Abu Bakr Siddiq sí òwò àfá rẹ̀ wo ló kọ́ kí ó tó fi wá Abdullahi bin Mas'ud lọ́wọ́ ní Abdullahi Mas'ud yóò jahannam. Eh, a fi jó iná iná jahannam láti jó. we shall keep him in a path he has chosen and born in hellfire. wàsá àtìmọ̀sí and what an evil destination. àyè eh, tí ọ̀dà náà ló hmm. dé sí láti àwọn eh, ìyá bá sọ fún ìyàpọ̀ travel lọ sí Ìbàdàn ṣùgbọ́n bí tó gbé orí àtà ló gbé ó rí pé ẹ ó gbé mi ọ̀lọ́ Ìbàdàn mọ́ hmm. eh, ṣùgbọ́n àlìkíyàmù sí máa lọ ọ lọ náà hmm. ọlọ́run sọ fún wa pé ibi tó wọ̀ sí orí àtà lọ ló dé sí wọ̀tá àti màá sí ẹ̀ sọ́dọ̀tún nẹ̀ta àwa fìtì ni wọ́n tó bá ń gbé tó yìí tó bá gbọ́ lọ́wọ́ sọ́dọ̀tún nẹ̀ta àwa káwé ọlọ́run ló wí àwọn kí ni dáwà àwọn ànábìọ́lọ́ dèrè lórí mm. eré ìlànà àṣàlàyé ní ẹ̀kọ́ tó ń bọ̀ insha Allah ta'ala kí ni dáwà àwọn ànábìọ́lọ́ dèrè lórí lọ́wà nínú ètò ọlọ́run tẹ́ máa gbọ́ nínú ètò wa insha Allah torí àkókò wa á dúró báyìí abẹ́lẹ́ ọ̀bá láàrin òjò lẹ́yìn tí a gbọ́ kọ́lọ̀ ń jẹ́ kó sàǹfààní fún wa ẹgbẹ́ mo ti sọ ní bẹ̀rẹ̀ gbogbo olùgbọ́ wa máa fi gbọ́ ètò yìí máa fi jọ́sìn fọ́lọ́run ọba mm-hmm. tó bá fi ń jọ́sìn fọ́lọ́run ọba ó rí bí ó sàǹfààní pọ̀ níbẹ̀ mm. bákan náà kò sì múra kó dààmú rẹ̀ wípé nítorí ọba gbọ́ ń ní ọ̀rọ̀ ọlọ́run